pa kókó ní àjáde ti pa. Òun olóde kọ̀lífà wàpàlí àrùn náà ara Mákà tọ́í Madina Iraq apákan ní Sham Misra wọ́n gbà wípé kọ̀lífà gbogbo mìíràn ó lè di dáadáa. ṣùgbọ́n akọ́kọ́ gbọ́dọ̀ mẹ́ntẹ́ pẹ̀lú abúlé kò bẹ́yẹ. Sọ̀hábí yun jẹ̀lí. bàbá àyà rẹ̀ sọ̀hábí yun jẹ̀lílù bal afdalu àádùn umma ba'da nabiyyiha ẹ̀ń tó tún lápẹ̀lẹ́ jù. ní umar sasalam lẹ́yìn àbí o òun náà lẹ́yìn tó jẹ́ bàbá ìyá abdulhamid bẹ́ẹ̀ òun náà ni abubakar torí ẹ̀ jẹ́ ń pè ní àtùmáwù bí abubakar olóbi ni o abdulhamid bẹ́ẹ̀. tí a bá ní àbúrò ya ẹ̀gbọ́n ya rẹ̀ ló bẹ̀rẹ̀ láyé أني أحب النساء إلى رسول الله صلى الله عليه وسلم وبيتان في ليلج nínú àwọn ìyàwó rẹ̀ wọ́n jà nípa ìdánwò tẹ́lẹ̀ ní ikú Khadija àti lójijì ah, mọ́sálà ńlá ṣùgbọ́n ká bọ̀ bá pé nígbà tó ti àwọn Khadija yẹ̀wò à ń ṣe lọ́sàtúnláìkì pọ̀. nígbà tá a bá ń sọ̀rọ̀ ọ̀bọ̀ tá a bá sọ̀rọ̀ kanu ilé àtàtàlà a wà á sọ ìgbìmọ̀ tó ṣẹlẹ̀ níjọ́ tí gbogbo àwọn ìyàwó àtàtàlà ń lọ rí sí wáyé àti àlọ́ mítìn lórí àtàtàlà wípé ta la fẹ́ lò láti bá ní bóńsì ọlọ́run sọ̀rọ̀ tó lè rí dáǹrí tó sì lè yé lóbìnrin wọn lọ bá ìyàwó Fátímà wípé àtàtàlà ó ti ń fi sọ̀dọ̀ Àìṣà àkọ́jú kó ti déédéé o ojú ah! صلوات الله وسلامه عليه kò sì sí tí máa ń fà á ju pé gbogbo obìnrin pátá ní máa ń fẹ́ fẹ́ débèrè kò ì sì fẹ́ bí débèrè àtọwí. gbogbo dání o. ìdí onáǹbẹ́nu tí máa fà tó jẹ́ pé ìyá ọkọ àtìyàwó ọmọ ìwé ìdábà rẹ̀ nítorí bó ṣe lo bàbá wọn tó bá ti á rí pọ́ eléyìí náà fẹ́ lu ọmọ ẹ̀ bẹ́ẹ̀ bàbá. ẹ ṣe tún wí. Obìnrin fẹ́ máa fẹ́ dìbìrì ni, kò sóbì ti fẹ́ máa dìbìrì. ta ni ẹ̀gbọ́n ìyá àbẹ́kùn ṣùgbọ́n ìdí tàràkì. ìyàwó Aisha radiyallahu anha wa àbọ̀hà as-siddiqatu bintu siddiq. abúlé zubẹ́yì ọjọ́ ìyá ti sábẹ́ lọ́gbà nígbà òní ẹbí o kò tiẹ̀ fáwọn wàhálà kankan tiẹ̀ bá a ti rẹ́ máa ṣọ́jú orí tiẹ̀ kò fáwọn wàhálà kankan. jẹ́ bá a ti sọ wípé nígbà tó ń ṣe ọlọ́run papòdà òun ni Abdullahi ibn Hanzala ìlókun ọmọdún mélòó lọ́kọ́ ọmọdún méje nítorí bàbá rẹ̀ ń sun rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ lọ́gbọ́n jihadi oṣooṣù kóòdù sì di ọdún kẹta láti wọ Madina alọ́sọ̀rọ̀ ti á ní sí oorun ìjáde sí ámbọ́là ìjáde kọ̀ wọlé padà mọ̀jọ́ náà tẹ ipá ẹ̀kọ́ yìí ló máa wọra wa. ṣùgbọ́n bàbá yìí huwa awwalu mawludin fil islam ba'da al-hijra òun la lákòókò ìsìn kọ́kọ́ bírù láàbù nínú ìmọ̀ àgírí nígbà tá a ti kó maka nígbà mẹ́ta. kí ni ọjọ́ yẹ òṣìṣẹ́ bẹ́ẹ̀ sì nígbà tí a bí at mawdhin kharajtu bihamli abla jibril wa ana mutimmun tí a bá fi obìnrin rẹ̀ bá mutimmu tóbìnrin bá di amọ̀kíni o amọ̀sùnmọ́mọ́jọ́ mutimmu nìyẹn. ìlàkújáde bá a ti kú sí ìlàkẹ́kẹ̀rẹ̀ báwo musu tẹ wọ màdínà ẹ̀rẹ́ kojú náà. àwọn yẹ̀wúdí wọ́n wá ń halẹ̀ torí àwọn àti kọ́ńtírọ́tì àwọn yẹ̀wúdí ẹgbẹ̀gbẹ̀mọ́ wọ́n máa sọ fún wọn jẹ̀máà jáàtì sàfihàn sàfihàn جاء رجل سحرم ارجع بقى سحرم طبعا وقولي قولي يا رسول الله بابا عمي يسأل ويسأل إما ذا يبوه إما ذا ينزل فزر أين أبي إن يريد ولا يبوه بابا عمي واحد قلت له أبوك في النار إما بابا عمي واحد ọkùnrin wa pẹ́ ìlà ó wá bẹ́ẹ̀ lọ kó tó pa rẹ̀ ó wá ní wà á yìnà àbúkà yà Rasulullah bàbá àti ẹni wà ń bọ̀ wọn àdàbí ni bàbá àti mi náà ń bẹ́ẹ̀ lọ bàbá àti mi náà ń bẹ́ẹ̀ lọ ṣé n tó jẹ́ kí bàbá àti òde rònú náà ni wípé. ọ̀gbọ́n pa ńgbọ́nà ọba ń fẹ́ ọ̀gbọ́n pa ọ̀mọ́ ń pa pé gbọ́nà ń ti dá wa rè tó torí ẹ̀dá rẹ̀ ọ̀gá ká máa ti nǹkan kan kó bá ká tó àti ogun ọjọ́ ẹ̀jẹ̀ kẹfẹ́ nígbà náà bẹ́ẹ̀ ni ẹ̀sùn wọ̀nà. Lá ká dúró bẹ̀ kú. Àníbi sọ̀rọ̀ lọ́gbọ́n àrọ̀ sọ́lá ó ti gbọ́ fún bàbá àwọ̀ wọ̀ náà. Fúnrẹ̀ lọ́tẹ̀ẹ́nu fún sọ̀ nítorí kìíní lima jẹ́ àti sàfihì ìdánimọ̀ náà mùsùlùmí bẹ̀rẹ̀ àdéhìí ìyá ìbùsùn ìbára ìjà ṣèyí ó fẹ́ sáwọn sáwọn ìjọ kan wípé nọ́bọ̀rọ̀ mẹ́lá àlè àrọ́bàhùn wà àjábàhùn pàmọ́kọ́dàhùn Allah subhanahu wa ta'ala ó wo mọ̀ọ́kù díẹ̀ tí wọ́n fi mi gbogbo ayé lọ́wọ́ wò lọ lọ́tọ̀ ló ti ìsìn ìdúró tó gbẹ̀dí mi láyé gbẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn lọ́jọ́ ni òkú sábà ni o ìlà àbàkọ́yà mi nàlẹ́ kìtà àfọ̀n díẹ̀ mi nàlẹ́ kìtà tiẹ̀ dúró déédéé tí ó ti sọ̀rọ̀ nǹkan wòye àwọn bàbá gbọ́ ń pa àtẹ̀sẹ̀ kan tó fi lọ sáájú tí wọ́n ti bá bíbí dìde wọ́n ò fà ní ẹ̀rí nìyẹn ṣe fún ọgbọ́n kan ẹ má wí ìpìlórí ọ̀sẹ̀ ọlọ́wọ́ bá kò sí lẹ́jọ́ wá lójú fáwọn táǹkùrà lọ́dọ̀ nítorí àtúntò gbogbo ọ̀dọ̀ tí ẹ ti ń wù tí ọ̀dọ̀ rẹ̀ wá mẹ́sì ewé orí omi o nítorí pẹ́lẹ́ntì tó lọ́nà ti dáyé inú ti dá pé àtẹ̀jọ́ sòótọ́ àtẹ̀jọ́ parọ́ ní ọmọ mẹ́rin wá ọwọ́ akú ọ̀rọ̀ àjọ. ó gbé o bàbá ànàbì yàrá wọn gbọ́ ń pa ẹ̀sìn tó ti lọ sáájú torí kíni ayé òun yàrá fara wọn bẹ maka ayé òun yàrá fara wọn sọ kíni o wọn bẹ mẹjìnà mọ́kàn mi ti mẹjìnà o. Ibn Amr òun ọmọ ẹgbẹ́ sí àwọn kòfàrù Mẹ́kà wípé máa wà dátú áwọn ènìyàn alàmì láti Ibrahim ìlà àná tí ìrẹ́ nìkan kan nù inú kùrù ìbára bí Ibrahim ti máa ṣe àbẹ̀mí nìkan. Bí mi ṣe máa yí pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yí fẹ́ràn mi ẹ̀yí fẹ́ràn mi kẹ́kẹ́ kó bá dáàbò ló mú ìtàn wípé àrọ́bá wá ìdá àmú àlìfà rọ́bì àrọ́bá wá ìdá àmú àlìfà rọ́bì àdínú ìdá dàkọ́sàmẹ́sílì òmòrò rọ àdínú ìdá dàkọ́sàmẹ́sílì òmòrò àdínú ìdá dàkọ́sàmẹ́sílì òmòrò. ọ̀rọ̀ ayọ́kẹ́ àbá ìmọ̀yálọ́lẹ̀ ni ó máa ti sọ́ọ̀ bá ti ẹ̀rọ máwùyàn lò ńlọ́ọ̀dọ́ nígbà tó ń tọ̀ ń báyìí gbé dìde ó ti kú wọ́n wá mẹ́rin wà níbi ìjọba kánú àdìsọ Aisha yìí fi lágbájá ìfọ́ kílẹ̀ rú àdìsọ ṣe bú ìtàyẹ̀wò mẹ̀lẹ̀kẹ̀yà àmàtì ummata wahda wọ́n dàbí ní ìjọba ìjà náà lórí nìkan ní ọmọ àdìsọ ọ̀gbìn náà. ibùdó tẹ̀tẹ̀ hàn ni máa ń bọ́ àwọn èèyàn tí máa fi yẹ fún wọn. wọ́n wá sọ nípa ìlẹ́yìn lágbájá ìfi ṣe ń ṣe dáadáa tó yìí tí yọ wá ìtẹ̀ náà àdàbí ní láà إنه لم يقل يوما رب اغفر لي خطيئتي يوم الدين torí pé kò sọ́rí kí ọlọ́run kò rí ẹ̀ṣẹ̀ mi jèmi nígbà tí bàbá pàdé rẹ̀ ẹ̀sìn bẹ́lẹ̀ ẹ̀sìn ọ̀bá ti ní òfin gbàdá. ilé ẹtí ẹ̀rí fẹ́ẹ́ bọ̀ dìkọ̀tọ̀ wípé gbogbo ẹ̀ bá ti wà kánú ẹ̀sìn lẹ́yìn lẹ́yìn àgbọ̀dọ̀ dájọ́ lórí ẹ̀ láti ma irú ẹni tó ṣe àtàníyàn tó ṣe. èyí sábà ti màníyàn rẹ̀ fa amúrú ila Allah fa amúrú ila Allah padà sílẹ̀ àwọn haúsá ti kọ́sọ́rọ̀ kìtì náà ní mẹ́tìnà mẹ́tìnà yìí náà lẹ́nu kẹ́tì dìde à ń pè ní hanif kọ́yì àbùkọ́yì òun dìde ní ẹgbẹ́ òun wá òdodo òkè àbí ìwà ọ̀bẹ̀sẹ̀ balẹ̀ ó wá káàkiri ọlọ́ṣàm ọlọ́gbà ọlọ́wọ́ ọlọ́wọ́ gbà yòó dídé bẹ́ẹ̀ kọ́ dídé wọ́n ì ńdọ̀ wá padà dé padà tí wọ́n sọ fún àwọn ará mẹ́tìlẹ́ sí a Yahuda dà wà lá ó ṣá Yahuda wà má Yahudi bìbí ìṣùkúlẹ̀ lè wà má ti nulẹ̀ Yahudi bìbí ìṣùkúlẹ̀. وما دين اليهود بذي شغله ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى مع في جبل الجليل مع في جبل الجليل مع في جبل الجليل ولكن خلقنا إذي خلقنا لا ولكننا خلقنا إذي خلقنا حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل نسوق الهدي مذيع مذيعنات نسوق الهدي مذيع مذيعنات نسوق الهدي ترتب مذعنات مذيع مذعنات تكشف عن مناكبها الجلول تكشف عن مناكبها الجلول تكشف عن مناكب أهله كيف هو من ولو شاء ربنا كنا يهودا فكان بلو بلو وطوه وان جولنا بلو رياو وما دين اليهود بذي شكول وما دين اليهود بذي شكول nígbà tá a wá wo ẹ̀sìn ọbẹ̀ ọdẹ ń ṣe awárí gbá eré ọ̀pọ̀pọ̀lọ́ mú o ẹ̀ ní pẹ̀lẹ̀kẹ́ yẹ̀wú ní gbogbo tó lọ́nà ń pẹ̀lú àpẹjẹ pé obìnrin ló bí inú ẹ̀sìn ṣe èdò náà ni ẹgbẹ́ ọ̀gá tẹ́ pé yẹ̀wùdí yàwó obìnrin ni ló bí wọn ò ní pè yẹ̀wùdí gbogbo tó lọ́mọ wọn ò lè ti sáfájú tí à bá jẹ́ ìfẹ́ ìrìnsìn ọkùnrin wọn ìbá wà fẹ́ obìnrin kan lọ́dọ̀ wa ìbá àkóbìn lọ́dọ̀ wa gbogbo ọmọ tí wọ́n bá bí pátá kò ní pè ní ìfẹ́ láì kò ní ìdíyàwó dí wọn kò ní jẹ́ kò ní jẹ́ jíù ṣùgbọ́n tó bá jẹ́ kó bèèrè wọn lọ́lọ́ rẹ̀ fọmọ wá ń bì kan ẹwù èdè yẹn tipẹ́tipẹ́. àtàwọn kẹmí wà láwọ ṣá ọkùnrin àkùnrin àgbára. lọ́dọ̀ fún wa tó wá lọ rẹ̀ ń ro ìmọ̀mọ̀nàmọ̀ wá ni pẹ̀lú gbogbo gbogbo wọn kà bá ti káàkiri ìlú ọ̀rẹ́ màlọ́ọ̀yà. Màrúbá ní bí ìjàmbá ní ìjẹ̀lì. Nígbà tó fi sáàmù, òkè tó fẹ́ pẹ̀lú lọ́nà náà, wọ́n ń pè ní jábá ní ìjẹ̀lì ìdì. Dọ́ọ̀tì ní ìyàmá pè gbogbo àwọn fáàjì wọn fún àwọn tó ọbẹ̀ tó gbèga àdìyọ kóòrùn ní odò yọ màá sa ọbẹ̀ wọn náà lórí òkè ewu pẹ́tẹ́ òfẹ́. Ó ní bẹ́ẹ̀ lòun ìdájọ́ kó o ronú fúnra rẹ pé wọ́n sì sọ́ra mi dọ̀rí ọlọ́run kọ́dà kí n torí ẹ̀ máa fara nira mi ká yọ mọ́tò kánú mi mọ́. nípa rògbàníyà wà rògbàníyà kẹta níbi tàdà àrùn ha kẹta ní àárín ilẹ̀ ti gbọ́ àdúrà ńlẹ̀ wọ́n náà wáyọ̀ mọ́ra ọba kiri ṣùgbọ́n kò fi ẹ̀sìn síbi ọpọlọ wa tó tẹ̀sí wọ́n náà ó ní ṣùgbọ́n wàláàkì. wàláàkì ná kòlékòlá ibi kòlékòlá. àwa yìí níbo ló ń kọ́dà wa ọ̀dà wa àní pàǹtí páyọ̀. dínú na à ń kó lè jẹ ilé. ẹ̀sìn bó bí ẹ̀sìn náà máa ṣe kó jẹ́ sí bàbá rẹ̀ sọ̀rọ̀ yìí bàbá àti bàbá lẹ̀ bá ṣe yìí. ó jẹ́ ọ̀jọ́ yìí pé gbogbo èèyàn máa dúpẹ́ sí ìjọba ẹ̀sìn àmọ́ wọn ò lu ẹ̀sìn wo náà ìjọba náà máa pàtàkì ó ti lọ gbá ibà orin tó kọ wọlé nù àdúgbò wa kò mọ́kà ó fi jira ńgbà tó tó bẹ́ẹ̀ tó ti gàngàn bí kò sì lọ́ba mi ṣe ń gbọ́ mẹ́nu rẹ bàbá yìí ńgbà tó ti bàtà à ìdí máa ń wá sí rẹ. nú ẹ̀ dùn bọ́ àgbọ̀ fúlàmù ń bá ń bọ́ dùdú ọ̀nà fada kíyàwó Abdullah ibn Ubay ibn Salul olórí mọ̀nàfíìsì Madina ọba ní gbòòrò ńlọ ọba rẹ̀ ní ẹ̀ka rárá mo ń lọ gbàdọ́ ti bá kíni ó ní mo ti sàdé ìbára ìdíje gbọ́ngbọ́n náà ah ti sàdé nǹkan kí ni kó wa ọ̀sà bẹ̀rẹ̀ sí ìdíje ìdíje. èyí yóò wá ní kí ni wọ́sọ tó bá ti dọ́dọ̀ rẹ̀ tọ́sọ̀ ní pé àdébí tó bọ́ sáà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́wọ́lé o àmùbílì àná fún mi lọ́dún kàkí lọ́mọ rúwa èmi náà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní. orí pé màtìlá àmọ̀ yìí àbáyé nípa ní tọ́ba náà sọ̀tàn tọ́ba ní àmùbílì muhammed yá muhammed amílì sánà ó ti gbọ́gbọ́ ó sì dùn mí ọtẹ mi lọ́rùn ṣùgbọ́n fún mi ní orí ọdún kẹrin. ọ̀padà yìí oṣù kìíní lọ lórí ọdún kan oṣù kejì lọ sí ń bọ̀ wá tẹ̀yìn oṣù kẹfà sáré kadé. fàtúwù fìyà àbùkọ́ yìí fi mòfìlá tẹ̀yìn àsìkò mọ́wọ́lá yìí náà táìmù yẹn ọdún kan rè é pé é kú. ìrìwá yàtọ̀ wá ń pa akọ́gbàsílámù náà. ضعيفا من يريد المراجعة هذا فليراجع الطبقات الكبرى لابن سعد رحمه الله رحمة واسعة يا تاكر كده الطبقات الكبرى لابن سعد أجا مدرجة مثلا gbogbo àwọn táǹkà yìí ó jẹ́ àmàmà wípé àwọn yahudi àti ọ̀rọ̀ wa máa ń dẹ́rù bá wọn sàkókò ṣọ́ọ̀ṣì pé àga yahudi pé à ọ̀dì àná wọ́pù kúrú jù nàbí jìlá àti zaman àti kòtà nàbí ìgbẹ̀yìn ìgbà ọjà ti ti tó báyìí nùkọ́ sílùkùn máa gbogbo aláwọ̀ gbogbo tì í pẹ̀lú ẹ̀ torí pé àwọn àti kànú ojú àwa àwọn alákọ̀ọ́kọ́ bà ń bọ́ bá mú wa àwọn àjọ fèsì bẹ́ẹ̀ báyìí ṣe ìdílé mọ́kà iná ọ̀sà tó jẹ́ kàn kó wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ pẹ̀lú ìjọba ìsọfún ìwádé báyìí lónà ìbúnú ọ̀pọ̀lọpọ̀ Allah wa ta'ala wa ma kunna a nìkan لذلك جاءت المسلم رحمه من الحديث سوزيبة من اليمن حديث عن سوزيبة من اليمن والحديث مقرر في مسلم رحمه بسند صحيح وسوزيبة في يترك الإسلام جاء جاء جامع ما جو يوم جو حتى لا يترى ما الصلاة صلاة ما كانوا لما تنجرنا كل كل كل كل ما تيوم كيرو ولا الصلاة صلاة ولا يا صلاة ما كانوا لما تنجرنا ضمه ولا صدقة صدقة مكان ولد تنيا زكاة ولا حج صدقة مكان ولد ولد جوز حج من فتبقى صفات من الناس يوا كاو يديالو لنا بنا يقولون أتركنا آبانا على هذه الكلمة يقولون لا إله إلا الله فلم نقولها أبوا بابا بابا بابا وتيا ما سبلهم لا إله إلا الله إنه كتوانا دين كتوانا نصو موجب الجنة pàtó tó wí. àwọn àgbàlagbà wọn lẹni tí ọba balẹ̀ lórí jẹ́ ó ń ṣe kí ni o. ìyẹn lọ́wọ́ àti mọ́ṣálà fún àwọn àfa rẹ̀ nípa wípé ìgbà tí ìsìláàmù wọ́ọ̀lù kọ̀ọ̀kan ìsìláàmù ìgbà tí ìsìláàmù wọ́ọ̀lù yorùbá yìí gbogbo ọtí agbọ́ ìsìláàmù gbà náà ìntí agbọ́ yìí ni pé tí ọmọdé ń sọ láyé láyé lọ́wọ́ sọ fúnra ó jẹ́ kí ni o ó di mùsùlùmí wọ́n ti gbà ìsìláàmù wọ́n bá jẹ́ ọmọ náà wọ́n ọmọ nǹkan bí ti ṣe wọ́n náà wá dé wọ́n fi tàwọn eléegun àwọn eléegun wọn yára òkú ìjọba o wọ́n ní báwo nígbà táwọn eléegun wá pèsè wọn ó ń ka lùú wá kó ń tókun nílé bí oúnjẹ bí nǹkan kan lọ́wọ́ kí ni ẹ̀mí wọn wọn lọ ní jáde wọ́n wá pàdé ara wọn wọ́n kò sí irú irú yẹn mọ́ ẹ̀sìn tí yóò wá fún èdè wọ́n ọmọ sí ìkẹ́kọ̀ọ́ fún ìkẹ́kọ̀ọ́ yíyé gbà náà July lẹ́la kan tó pẹ̀lú ẹ̀ lọ ìjọ sì ń tú àṣírí pé ibi tó yé wọn mọ́nu wọ́n sì gbò ó déédé wà láìmọ̀ gbọ́n ju mẹ́rin tọ́jọ́ ipò fi àbá òkò hàn mí ó sì ń tẹ́lẹ̀ lọ gbòkò yẹn jẹ̀mọ́ra ẹnì kẹ́ni nínú ọlọ́run náà lọ́wọ́.

kò mọ́ láàrin wa ni ó sì kùnú ẹ̀sìn ẹnìkan dé ní ọba mọ̀ tí ó lè rẹ̀ ọ̀sà pààyàn kọ́dà gbogbo tọ̀ ni mùsùlùmí lọ pààyàn oníṣẹ́ ọ̀dà ni à tí aláwúrẹ́ rí olùwọ̀n gọ́rí sí nǹkan burúkú ni níbo la dìbò fún àwọ̀ ọ̀hún sáré ó ń gbà tí wọ́n rò bí ìsàbọ̀ láti di abúlé ibì nígbà wọn dábúlé òun gan ó nìkan tó wóde náà dẹ́rẹ́bẹ̀ ni a mọ̀ ní pé mùsùlùmí kan wọn ò fi ẹ̀ máa kẹta àpapọ̀ mùsùlùmí o kí ó pàdà tiẹ̀ máa sọ wọn ò mọ̀lẹ́yà láwùjọ wọn màkà wọn òyì ìfọ́fẹ́dọ̀ wọn nù wọn ò sì máa kẹ́mí ìlẹ́yìn rẹ̀ àwọn àfáà ní láíláí wọn ò lè pa gbọ́ngàn bó ṣe gbé ẹ̀ nìkan ló ṣe bẹ́ẹ̀ tó emu wọn ò lè nà ṣùgbọ́n àwọn àpàràkì sílẹ̀. gbogbo tí a bá ṣe láì dá ìjẹ́ ó ti ṣe tó yọ ọ́ sí ọlọ́ọ̀bẹ ọmọkùnmá àbí yọ ọ́ mà yóò sì yẹ ìkọ́mọ̀tìlẹ̀ tó jọ kọ̀kọ́ tẹ̀lẹ̀ ìdí ẹ̀ ìdíje ló ló ń tọ̀ yóò tẹ̀lé ló ló kọ̀kọ́ tẹ̀lẹ̀. a wà padà síbi kọ́ńtà tó sọ wípé alìrúdùrù bìlì jáàlì pé ń bẹ́ tó ẹ̀sìn àbí òsì mẹ́fù kéèyàn ò fún ẹ̀mí ẹtí òsì nípa pé kọ́mà ni kọ́mà ni àwọn apá kan méjì lórí ẹ̀ àwọn apá kan ní àní máa fún ẹ̀mí ẹtí jẹ̀má ẹ̀kọ́ mu lọ́wọ́ tí wọ́n bá lọ́rọ̀ àwọn èèyàn àwọn apá kan méjì lórí ẹ̀ kò sọ fún wa wípé èyí bá ti ṣe mo ti lójú rí ọ náà bá wo àwọn màtáìlù kan bẹ tí ọ̀gbá yún wọn àwọn màsáìlù gbọgbàrú ẹ̀ ń bẹ wípé ànábì máa ń ṣe ìrìsáàlì tó bá ti gbórí òkè lórúkú kí ló túmọ̀ ìrìsáàlì yóò dàwọ́ lẹ̀ apákan ní túmọ̀ ní pé kèé káwọ́ mọ́lẹ́ àmàdí ẹ̀ lọ kí ni o ìforíbalẹ̀ apákan ní hàn tó bá gbórí kú òrùkú tó bá ti báyìí padà tó bá wá ń lọ ọlẹ̀ ni ó tẹ̀tẹ̀ wá tẹ́kí ni o yóò tẹ̀tẹ̀ wọ́lẹ̀ èyí ò mú sí lọ. nítorí pédè lọ́rùn akọ́ méjèèjì inú ṣùgbọ́n àwọn kankan bẹ̀ tọ́jà pé tí ìyàmẹ́ta pé àwọn afáṣẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe wọ́n ti mẹ́rin wá kí nìkan náà lẹ́sọ̀tọ̀ ti dáyé ló ti dá wípé àtẹ̀ntì ń wí nǹkan dà yọ ọmọ mẹ́rin wá àtẹ̀ntì wọn náà yọ ọmọ mẹ́rin wá nígbà wà ládé foríbalẹ̀ fún ádámù ó lóun foríbalẹ̀ kí ó tó fi ní foríbalẹ̀ ojú ẹsẹ̀ ìsúná ọ̀dá mẹ́rin wá ó ní ọ̀pọ̀ lákùtà ní ìmì náà rí sẹ́yìn ìrírí wa lámú wọn. wọ́n lẹ́rìí àkọ́kọ́ táwọn òmù wa alọ́sọ̀tà náà gbani wípé wà ìdí àkọ́dà òkúkà mi ń balẹ̀ adama ní gbòòrò ìlú yàtọ̀ mọ̀ṣẹ́rẹ́ wọn làwọn sì náà sọ̀rọ̀ fíkùn. ọlọ́run sọ fún àwọn ọmọ adama gbogbo wáyé wípé tẹ́mi kí mú nǹkan tẹ́mi lówó yìí. ọlọ́run tó dé ìjọba ni pé à ń takùrù yọ ọmọdé kùrìyà máa ti nà fún àná àdá ọkọ̀ bíi kọ́ pàdé péjọba àti àmọ́ ẹ̀rọ ọ̀dọ́ fìyà máa ń tà nǹkan fún yìí o. wọ́n ní ìyẹn jẹ́ àmọ́ wípé kò sẹ́ni tí ó dàyé ó ti kíkú ni o ó ti kíkú ni o gbogbo tó orí o ṣe ọ̀ lẹ́yìn mọ́. tóró ti pé o ti mà fọlọ́wọ́ ọ̀bàdàn náà báyìí. ó ní pọ́ǹyì. wọ́n ní jẹ́ àdúgbò káyọ̀ náà hadith kò sí ọmọ tí wọ́n bì ayé àti tọ́jú fún wọn lórí fítọ̀ wọ́n ní fítọ̀ náà ní Islam lórí Islam náà dúdú. fún àbáwá bàbá rẹ̀ yóò ha wìdá nìyí àwọn àtọ́jú Yahudi àwọn yóò mẹjì sáà nìyí tàbí wọ́n tọ́jú nàbí àwọn yóò nàfìrọ́ nìyí àti wọ́n tọ́jú mi o lórí wáyà mi àwọn yóò kàfìrọ́ nìyí àti wọ́n tọ́jú kékeré. ẹ̀rí náà àwọn apá kejìlélá àlùhùdúrú bìlìjáàlì ń bẹnu ẹ̀sìn nítorí pé àtàtà sọ wípé wà máa kunna mu'addibina hatta nab'atha rasula àmì bí ìyàjẹ́ nìkan kan táyì lánàá bí wàjá àti sàhíháì min hadith Abi Hurairah rọ́dúnà àrọ̀bí gbogbo àti tọ́ka lábàá tó dé láti ló ń bá bọ́ sí kú kanu mọ́tàlájì ní bàńdọ̀. Ìtọ̀ nínú mọ́tàlájì bí ẹ̀jẹ̀ bòrú àti bí ìdàrú ẹbí ilẹ̀ o ìtọ́gbọ́n ẹ máa wò ìdá ìlọ́bà mọ̀háwíà mùsàìdà ohun òsìlé tẹ́lẹ̀tẹ̀lẹ̀ àwọn kòkòrò àti ẹni àlá tàbá ń kí ìrànlọ́ lẹ́yìn àdìbí táwọn sọ hábà tàbá ń kí ìrànlọ́ lẹ́yìn ó jẹ́ àdìbí ọmọ sọ̀rọ̀ ẹlòmí ọmọ tí wọ́n rí pé lẹ́yìn àdìbí náà ni ẹ̀wá o yóò sọ fọ́mọ̀ rẹ̀ pé sọ́kùnmọ́ máa rẹ̀ ń ọ̀jẹ̀ kan ní òní o ní ìfẹ́ kan mẹ́lẹ́ yàtọ̀ bí o mò ń sọ òun mọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ pé gàrí ni wọ́n ṣe ètò rẹ̀ lẹ́wọ̀n lẹ́yìn oṣù ọ̀la náà ẹ̀rí ọ̀rọ̀ ká ó ti jẹun mà kó ti lọ ọjà kí n tó wọ̀ ọ́n ọ̀dà tí a láyé àbátọ̀kalẹ̀ ti pé fàkúmù ìlà ìkọ́ni ẹ bá ti dín wájú ọlọ́run ọ̀sán àlá tí wọ́n lọ́jọ́ dúró gbọ́dọ̀ wọ́n màá yọ wà sílé nígbà tó òun ti padà jẹ ìbá tó ń fi náà sàmúnà jẹ́rìí kaba sí tó ń tọ̀ sí màá yọ wà ní yàrá kámi sàmúnà. àwọn tí wọ́n ń wò wọ́n pé àwọn aláìgbọ́n rẹ̀ dáwọ́ adilé. ó ní fàjẹ́ àdàlùyà yẹ kùrìbùnà àkọ́ọ̀dà àwọn ìbá fọwọ́ gbá asàfilẹ̀ káàdì yòó wọ́n bá ń kojú náà ọba náà kí ló dé kojú náà bi ṣé ẹni bọ́tọ̀ ọ̀dá ni èèyàn tí mo ti fi onígbà onígbàlùwà ń kọ́ ọgbà ìjọba ìfọ́ ó ní mọ wá mọ̀ pé àmì amúrò iná òkòdì fọ́dàrà amúrò sí nǹkan kẹ́tì tẹ̀lé mi. ó ní bàtà kí nǹkan tí tí ìlú olùkọ́ tó tún ṣe ọ̀nà wà láì náà làkọ́ mọ̀ ní ó jọ́rọ̀ ọ̀bà mi kọ̀ọ̀bà mi bá kọ̀ọ̀sọ̀rọ̀ òdì sí mi ó kẹ́ ojú kan nìyẹn àtúnbọ̀ dídí mẹ́tàlá òsì níyàwó á pè àlùmọ̀ọ́rọ́ méjì àti àlùmọ̀lẹ̀ ìyá rẹ̀ gbogbo máa sí ọlọ́run ọba nínú ẹ̀sìn àti máṣe rẹ̀ èyí tí èèyàn bá tẹ́ẹ̀sì ṣe tíyàn bá kéèsì ṣe èwo wọ́n máa fúnyàn ní dúdúrú mẹ́. Al-Ma'murah gbogbo máa ṣe àfàtà ara tíyàn bá ti ṣe ní séèkì mẹ́ àìmọ̀ wọ́n máa fún ní dúdúrú. Wal-manhiyyat gbogbo máa ṣe àfàtà ara tíyàn bá ti kóònù rẹ̀ wọ́n ní fún ní dúdúrú. àbọ̀ ṣùgbọ́n lóṣù tí mo kọ́kọ́ gbọ́rọ̀ kó lè kí àṣà wọ́n lè rí àwọn oníkẹ́ àfàfàrà sọ wípé wà máa kún náà mọ̀ àti ìdíyìnà káṣíṣà lẹ́nu àtàràtúlà á ní kí àjẹ nìkan láti rán nàbí. tẹ́ ẹ bá wá sọ wípé kò sí ọdún bìlì jáde ìtumọ̀ nǹkan sọ wípé láfa ìdáta fi ìrìsáàlì àrùsùn wà láti ìǹdẹ́rì kútù àǹfààní òlọ́fẹ́ kùn gbàgbọ́ lọ́wọ́ ti tẹ́wà fún wa tẹ́ wá mú títí ọ̀rọ̀ ọba ń sọ ń bẹ̀ níjọ́ pé ọ̀sẹ̀ tí mo dánú ẹ̀ dáa mi tí ọ̀pá tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ọ̀sẹ̀ tí wàhálà máa dé bá ti máa dojú ìbòrè tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ń bọ̀dẹ̀ ni ó kò rí sí ń bọ̀dẹ̀ máa wò fitrọ ni bákan náà ní ìgbàgbé ìrọ̀rọ̀ kìí ṣe ìsìláàmù ní fitrọ ti ń bẹ́ẹ̀ o ìmọ̀ ọlọ́sà sáwà mùsùlùmí àwọn àbí ilé rẹ̀ sáà mùsùlùmí tá a bá kókó lọ ọjà dúkà lápẹ̀rẹ̀. àwa kó àwọn èèyàn lẹ́rú mbẹ̀ àtúwá fún ẹ tí ò sí ìbàlágà lẹ́rú tí ò sí kíni o wọn máa wẹrẹ tí èsì ìbàlágà. sáà kó wọn lẹ́rú láàpẹ̀ ni àbá kó wọn kúlọ̀ máa dá wa ní abẹ́rẹ́ máa tọ́jú yìí. Nàá ẹ̀yin tẹ́ ẹ ní àdìsí náà ní ọdún ìjáde tẹ́ ẹ bá ti sọ wípé a akó àwọn ọmọ yẹn akó kí ni o akó wọn lẹ́rù mi àjẹ́ wípé ọ̀rọ̀ yìí yẹn ti ń mìlẹ̀ akó wọn lẹ́rù bò tá a gbọ́dọ̀ kó mùsùlùmí tọ́jà pé láti jọ kí wọ́n bó bí ayé gan ló jẹ́ mùsùlùmí ọmọ pọ̀ mọ̀ wọ́n sọ wọn ọ̀sọ́ fún un tá a gbọ́dọ̀ kó lẹ́rù tí wọ́n bá ní nù ó akó wọn kí a máa tọ́jú wọn kí wọ́n fi ẹ̀dàgbà ní ṣé bàdàbí ìṣẹ́jẹ́ nu متى لا يوكل نعم ẹ̀jẹ̀ ìbèrè mbana gbogbo ẹjọ́ bàbá dàgbà náà ti ìjọba kó lẹ́rú ẹ kó lẹ́rú ni àbí ẹ̀kọ́ ká máa tọ́jú rẹ̀ ẹ bóyá àbí náà tètè ó kú wa ní kiri o bọ́ bá jẹ́ mùsùlùmí ni sálàmù sálàmù bí bọ́rọ̀ kọ́ lẹ́rú. هذا بجنب ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ wípé mẹ́tẹ́ ni ó tí èèyàn bá ti wò ní fún wò ní fún lójú rẹ̀ lápẹẹrẹ ǹjẹ́ nìkan ní gbọ́dọ̀ pa ẹran ṣáájú ìmáàmù níjọ ọdún léyà kọ́ pa ẹran rẹ̀ ńgbọ̀ fẹ́ràn pọ̀ ní bàtàlá ti lọ pẹ̀lú ọ̀tẹ̀ sí àbùkọ́ kọlu alùpàrọ̀ bí náà sí. òun fara tiẹ̀ afghan bá ọ̀hún àmì ó ti fara tiẹ̀ ń jẹun ó ti fáwọn aládùúgbò rẹ̀ náà. nígbà tó fi ń gbóná ó ní ọba kọ́tà sí sọ pé gbogbo ẹ̀ ń bá ti pẹ́ẹ́nà kókó wá lónìí. ọkà fara jẹ́ ní ọba yìí. ah nígbà sára èmi pẹ́ẹ́nà tèmi nítorí pé mo fẹ́ pé kó jẹ́ pé àkọ́kọ́ ti ń ṣe yíyẹ mi lónìí ní kí ẹrin mà pa ẹ kí n bá ti pa àwọn kan bẹ̀rẹ̀ gbẹ̀gbẹ̀lẹ̀ wa táwọn òwúrò pẹ̀lú ní ìsìlẹ̀ fún ọ ṣáàtú ka ṣáàtú láhmi ọkà pẹ́rẹ́jẹ́ ní. torí pé kí ni sọ́kẹ̀ má àyà tí èsì yìí o tí èsì yìí o. màbúrọ̀ kí ni bàbá dáre nínú ẹni tí òwò aṣọ fún ẹ̀ tí sọ̀rọ̀ lóru pé kọ́dà ti tẹ̀ padà ó sì sọ fẹ́ sọ́pa ẹni tí a náà kọ́dà padà kọ́dà tẹ̀ padà ìdáhùn. فهذا فرق بين المنهيات والمأمورات فرق وكليا بولا تلك ما فيه واو واو واو واو مسلم الصلاة كيف أصحاب الكتب بابا فعلا دي سنكي بدي جوا أقول لك ما نوتيه سابي كل نوتيه إذا أرادوا الظروف téèyàn bá ti wọnú ẹ̀sìn tán gbogbo ń tàn jẹ́ ọjẹ́ ìdájọ́ nú ẹ̀sìn méjì ló pín sí máa mọ̀rọ̀ àtìlẹ̀ ìyá ìyẹn òkè àwọn. àdébí sọ̀rọ̀ sọ́lá ìwà ń sọ́kọ́ àtọ́kọ́lá wo ọmọ ọjọ́ ìfẹ́lá yín gbàdá ìwà ń bínú sí wọn. àyà àwọn díẹ̀ báyìí àwọn bàbá àtẹ̀bí àwọn yàrá wọn gbọ́ pa ẹ̀sìn tí ń bẹ́ẹ̀ lẹ́sẹ̀ lẹ̀ fún òun gbígbọ́ mẹ́sẹ̀ ọ yàtọ̀ sí pé olóńkàwá àbí àjẹbà wà láì ṣe é tọ́balá kò sí lọ bí kọ́ wá jẹ́ wípé ẹjọ́ ọ̀nà lẹ́nu àti ìṣe pé làwọ̀ ọ̀tẹ̀ ìdájọ́ wà náà bàbá àjàdì ó ti wáyé ọ̀wà àdéjẹ́ wọn ọmọ kẹkẹ yóò ti yànnà náà. jalla wa ala òun alákọ̀ọ́kọ́ tó ní àyẹ̀wò ní wọ́n wá ń sọ káàkiri fún àwọn ọ̀sàkọ́kọ́ sọ́ọ̀tì fún abájáde àti pé ha àkọ́bí ẹ̀ṣẹ́ ẹ̀rọ ìlànà tí bí yẹn sọ àti gbogbo ẹ̀jẹ̀ ń bọ̀ láti máa kà wọ́n á ti máa kà kẹ̀kẹ́ pé ọ̀sẹ̀ bí ẹ tó ti wá bí abúlẹ́bùn ṣùgbọ́n ìyẹn lọ fà á ìwádà méjì lọ wá ikọ̀ fẹsẹ̀ múlẹ̀ fẹ̀jẹ̀ ádáwò àbúbọ́sẹ̀ fi hẹ́rẹ́ fẹ́rọ̀ àbákùn bá kùn fàtọ́ fàbí kàbà ní bá ń fi lọ yípo kàbà lẹ́sí mẹ́rin lò rìwáyà tó lọ ìfà níbo ni ẹ wà o. ṣùgbọ́n tó ọlọ́pàá nù akọ wà بين بيوت المدينة لينتشر أمر ميلاده أمر ميلاده أبطل الوانجو الفاتح هو ما تعرفه يا أصيبه أبطله لكن ما أصيبه قولي فهو دعيو فهو يهودي أبقى كاتي أبقى كاتي يكا أبقى في يبو بيت سبيل أول شيء dákọ̀lá jáwó fàwù rí ìgbàsàlá ìtú àti ìdàkọ́kọ́ apa ọgbẹ́ baik. Ambil ìlú kí kọ rẹ̀ tábù fàmà bọ́dọ̀ wò àti kìkì tàbí kòkò tó ti tilẹ̀ lẹ́nu lọ́rọ̀. àbí tàdúrà wàtà máa ń sọ àfàlà àbọ̀wọ́ ọwọ́ ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí ni bá dàgbà ń tẹ́ o ìjírọ́. ọmọ náà lọ́ọ́ tẹ̀sán kẹta owó náà ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́lò ni ọ jẹ nígbà tí wọ́n ja ogun kọ̀rọ̀ ìbírí tí wọ́n ti parọ́ ọ̀sìn mọ́jà wáyé ṣàkàtà kọ́ ọdún márùn bárakàlọ́ bí ọmọ ọdún ní òní ọ̀tẹ̀ nígbà bèbí yà ọmọ ọdún mẹ́fà bárakàlọ́ bí ọmọ ọdún mẹ́lẹ̀ ní ọ̀tẹ̀ nígbàjẹ́ pẹ́lẹ́ ti tàbú nígbà òkú tàbú ọmọ bárakàlọ́ bí ọmọ ọdún ọ̀tẹ̀ mẹ́lẹ̀ ní ọ̀tẹ̀ ní kọ́líbà nígbà tẹ́lẹ̀ ti wájú barakallahu fikum ọmọdé mẹ́wàá abúlẹ́tù tùbẹ́ ní wọ́n dàgbà díẹ̀ díẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àdéhìn ìlọ́pọ̀ àdàbò kàkúnà ṣùgbọ́n ìgbà ẹ̀kọ́ wa bẹ̀ ní òjò ẹ̀kọ́ kàkúnà ànábì pé hijama ìdègò láti kí ni o hijama. وهذا الحديث إما هو قلوة مسلم أحمد من بجيك أمي وأبيك يفرد في الشيء في فأمره أن يغرقه في من حيث لا يرى أحد بل لا يرى أحد في اليوم إذا كانت في lára bó abẹ́mú bẹ́ẹ̀ wá gba ẹ̀jẹ̀ tí wọ́n á ń gbé lọ́gbà ní gbogbo fẹ́rẹ̀ tẹ́lẹ̀ kò kí ní rí ń wọ́n mọ̀ ní nígbà tí dáa náà kò kí ní rí ọba pọ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ olóko. nígbà tó padà sí ó sàwọn abúlé ti dé rà bóòlù ti dàbí kí òun òun òun ò ní pé ẹ̀kọ́ sí ni tó rò pé ẹ̀jẹ̀ rẹ tó bẹ wà lára ọ iná ọlọ́run lè jẹun ámúta wà pé pé látàmútúkà náà ilá tẹ ilá tẹ àjẹkọ sáré ìtọ́ba ti ń jẹ fún lẹ́yìn ìtú ìbúra alẹ̀ tọ́lọ̀ sọ wípé wà ní mímkún ìlà wà ríwà ọ̀tẹ́lẹ̀ kan ló jò ní wọná ṣùgbọ́n tí mo ẹ̀kọ́ ni gbogbo wa ní ìṣẹ́fẹ́ dísírù dísírù tọ́lọ sí àgbẹ̀ náà iná ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ látàkì wọn ń bà wáyé ẹ̀yọ̀ ìrọ́ọ̀tì káàtà kọjá lọ sí àgbẹ̀ náà gbọ́dọ̀ wà wọ́n iná tó fẹ́ pé ìdá bá ti sọ iná fẹ́ àmọ̀ wà ìjẹ́ náà lọ́kàn báyìí ààyè tó kú láàrin ibi náà lọ́kàn ti pààlà oná ń pẹ̀lẹ̀ kọ́ńtọ́rọ̀ ẹnì kò ní gbẹ́dà sí ìsúnmi. kìbí yóò ṣe bẹ́ẹ̀ ibẹ̀ wà dára tó wà sọ jáde sọ ìrìn àdíjì àfẹ́ ìlú kúndùrí. tẹ́ńkìyà wà tẹ̀lé ìfọ́nà tẹ́ńkìyà ibẹ̀ mú ju àwọn wà pọ̀ gbogbo eléyìí tẹ̀lé ìlàyé oná ẹgbẹ́ ìṣàkóso wọ́n wà ọlọ́run ní ẹ̀bá fún ọ̀sọ̀ ẹlòmíì ó ti dẹ̀ padà mú un ná ẹlòmíì lọ́mọ ó ti wá tẹ̀lé wájú nítorí pé alápàdé wù pé gbogbo tó lè kù ní bí àwọn ọ̀rẹ́ náà kẹta ẹlòmíì ó ti á ah! kàkà wà nígbà wọ̀nyí ọ̀nyẹ́ wá wà lẹ́yìn torí ọ̀rọ̀ òkú alọ́pọ̀ báyọ̀ wájú ẹ̀ Táàkì ọ̀dá àníjẹ́ o. Ọjà àbámọ̀ náà pẹ̀lú ọmọ ìyá kéèyàn fọ́rọ̀ síyàn lọ́dọ̀. Ó sì lọ lè jàmbá rẹ̀. Ó jẹ́ jọrọ̀ mọ́ ń mọ̀ lọ. Ọ̀tọ̀ lójú ọ̀rọ̀ ọ̀tọ̀ lójì. Àwọn ìwà ń gbà ọ̀ọ́ tó sì ìmọ̀lẹ̀ fọ́mọ́ ọ̀tẹ̀ àtijọ́ bẹ̀rẹ̀ ìjà náà ọ̀rọ̀ náà kọ́ búrò ní ìrìnà orúkú o. ẹjọ́ àti tí ìlú àdúgbò rẹ̀ kò ní ma kí máa rẹ̀ ọ̀kan náà máa yà fún torí bí àkókò kàkà tó bí hàn. eré afẹ́ ẹ̀dúró. ẹ̀dúró eré ń wá ká mọ́tò tẹ̀lé ní ní hẹ́lẹ́hẹ́lẹ́ oníkódà ó ní ọ̀rẹ́ tó bo òun tó rí gbégbégbé kí ń tí yàn pé sáàdì mọ̀tìmọ̀ kó ní ẹgbẹ́ méjìlá. àtàrà fẹ́ gba sàlámù náà ìbá tó wà lọ rèé jù tàbá sí ọ jẹmọ ẹnà parọ àtẹmí àtẹyìn tá a ló lè gbàgbọ́ wípé nǹkan yẹn ní. àtọ yàtí máa pé ọrùn rẹ kò sẹ́pà àti pọ́ńbẹ́ àtọ́jà ìjàmọ̀ tó wà mẹ́ wọ́n fi kẹtẹ̀kẹ̀ yẹn ọ̀rọ̀ òfin àtẹ̀ jẹ́jà kí lè ta àfúnà kọ̀kọ̀. ara ń ta ní wọ́n fẹ́ ká lọ́mọ ìwà kọ́dà fún ètí ìkún ètí ìlò tó tẹ́jú márùn wọ́n fún títà níta. àwọn àgbàbọ̀. àbúrò kùsùn bẹ́ẹ̀ yìí àwa máa yẹn náà kíra ọ̀ kọ́dà a máa àwẹ̀ ẹ̀pọ̀ kọ́dà ọ̀sọ̀ wọn nínú ọ̀gbọ̀n.

alọ́kọ̀ọ́sá aláwọ̀ kaba àwọn agbára ńlá kàtílà fọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfọ́ àsọ pé tó dé kí àwọn olè sọ bẹ́ẹ̀ ó ṣe déédéé ẹ̀jẹ̀ tó mu. ìwé ẹ̀ka wa ń bẹ̀ ẹnu kò díẹ̀ nígbà wà kékeré múlò sàgbéra bùkà ìyá rẹ̀ wá ń lọ́yàn lọ́wọ́ ẹbí wa sọ pé húwà húwà wà wọ́n bò ní káàbà. wọ́n bí àtúntò ti gbọ́rọ̀ fa fàdámà tẹ́lẹ̀ àtúntò bìdáàdì fàdámà tẹ́lẹ̀ àtúntò àtúmá bìdáàdì amsakat an ìrìndọ́ ìní amsakat an ìrìndọ́ bí àtúntò ìyá ọ̀pọ̀ ọmọ yẹ̀wò mọ́ kí ni tuma oná ni oná ni àbíwá ní sọ. àbùdírí wà láwọn bí báyà ilé máa fún lọ́yọ̀ǹsì kọ́dà ọmọ ilé ìṣèwọ̀n tí ó kọ́dà pẹ̀lú omi ojú rẹ̀ ló fi fún lọ́yọ̀ǹsì. كبح بين ذئاب وعليها ثياب ليملعن عن البيت أو ليقتلن دونه ثاني بيت كبح بين ذئاب أبورك لا يعني الميكوك أبو مننا أو إبواتك إبواتك مننا أو لن يعين ọ̀tá ti sọ̀ nípa tó bá yà rẹ̀. Àwọn àjáàbù wá ní àwọn ọ̀pá. A sì bá yà ilé ìtò tẹ̀sí ti sọ̀ nípa lọ, àwọn ènìyàn wá yà. Tú Abdulmalik wà látàkì. Wọ́n wá á sọ̀rọ̀ rẹ̀. Wọ́n wá sílé mọ̀ sí Mọ̀tíkà. Ṣùgbọ́n gbàtọ̀ yá, jáàbù ní kó kanú mẹ́ta. Nínú ọ̀sọ̀ pé òun ṣe ọ̀nífà mùsùlùmá ó dé ní. ẹlẹ́ẹ̀kejì nínú gbogbo òde wò ní maka ọmọ ibi ọba yọ ọ́ yá ìdájẹ́ ìfọ̀rọ̀mọ́ rẹ̀. alákọ̀ọ́tò tó tó bá ṣe ló pàdé báwọn yóò ti fọwọ́ rẹ̀ táwọn ó ti báyìí táwọn ọmọ mú lọ. bákan ẹlẹ́ẹ̀kẹta wá ní wípé ó fẹ́ di àwọn. Àwọn ọ̀dún mi náà fẹ́ káwọn àjáde tó wá pọ̀lá wá dé. Ojú ẹsẹ̀, Abdullahi tó lẹ́yìn ọ̀nà ọba mọ̀ rẹ̀. Ó ní kí lè ní sọ̀rọ̀ nígbà mi. Ìyá rẹ̀ àti máa ó ní ń gbọ́ òkúgbà tó ọmọ lórí òdodo lọ́wọ́ má padà wá. Hárọ̀mù ọlọ́mọba ó ti wọ́ bàjẹ́ wọn kí ló ń bọ̀ kó sábẹ́rẹ̀ ẹ̀dá ráwọ̀ àjáde nígbà jájájájájájájájájájájájá ó sì tẹ̀lé lọ wọ́n jájájájájájá ó sì tẹ̀lé lọ wọ́n jájájájájá ó sì kẹta lọ wọ́n jájájájájá ó sì tẹ̀lé lọ wọ́n jájájájájá ó sì parí fún lọ. ṣé ọlọ́run sànú wa jákòó yìí lóore. فرجع أكثر من عشرة آلاف من آل من آل مكة إلى أمان من حجاج أو تنور وبي 10,000 من هو وتحاكم كثيرا أما كثيرا أو يجدوه أنا رجل الكبار من البريا هو جمع هو بلا سوف يجي أجاد يقول جمع يبقى níjọ́ náà lọ́wọ́ èyí tó tó wá dẹ́dà wọ́n mi à ń tẹ̀lé kẹ́lẹ́ kò bẹ́yìn òun gẹ́lẹ́ fi máa fi àbúrò kò bẹ́yìn kí ló máa dé lò àbúrò kò bẹ́yìn ó tún bí bàtà wọn pè ní Hamza obi Isham obi Zubair náà kò bẹ́yìn kò jágbọ́ ọmọ rẹ̀ Hamza yìí nínú ìbá fún bóòlù báyìí à èmi ní báwo á máa lọ sọ́dọ̀ Hajjaj ọmọ bíbí ló dání o bẹ́ẹ̀ tí ẹ wá kó bá ìjọba ó wá lọ bá wà nípa ìpè ẹ̀yìn tó tẹ̀sán táwọn ìyàtẹ̀wò kọ́dà ètò bí àwọn àmì jáde jáde ìbẹ̀rẹ̀ ayà náà wà sí pé mọ́ padà kọ́dà kọ́ ọ sáájú mi lọ òun ló ti jẹ́ fún mi náà. àmì tẹ̀sán náà pàtàkì ọ̀tá tó kọ́ ọ̀tá fún. ìyàtọ̀ ọ̀dọ́ àwọn àfáà nípa ìpèsè àtìmọ́wù gbà yẹn orí nàbí òrí nàmá àwọn apákan ní òrí nàmá ní tẹ́ẹ̀mù yìí torí pé tẹ́ẹ̀mù tí ọ̀fẹ́ náà wà dáa sí máa ń lò lọ ọwọ́ kíjẹ ọmọ rẹ̀ ń kọ́ pala lọ́ba tó irin tó ń kọ́ kàwọn ní à irin tó wọ̀ sára yìí tó wọ̀ tó ikú wọn bá fún náà ni wọn fẹ́ẹ́ ti gẹ́ ìyára àwọn láti fi wọ̀ yá àwọn ọmọ ní kọ́ọ̀lẹ̀ pẹ̀lú àtẹ̀yà rẹ̀ ní ìbọn ìrìnlẹ̀ apákan nílà asmau máa sàkọ́tọ̀ làhá sí nán eyé fún òkò ọjọ́ ìbílẹ̀ mọ́ rẹ̀ láì sí rẹ̀ fún ọyọ́ wà lọ òkè kan ojú lò ìfọ̀ ṣe gáyìí láyé kára fún mi wọn kẹrẹ kájọ kọ̀ọ̀kọ̀ pọ̀ sí nǹkan tẹ̀sí bọ́tà ọwọ́ àbúrò bó ṣe kí àwọn yẹn lè jọ nígbà tí òun ká pa táìmù tí á jọ ọdún yẹn pé àwọn àjáàjì gbàgbọ́ náà àmáwọn èèyàn lọ́wọ́ àwọn tí wọ́n ti ájì wọn ò lé wá ti kọ̀wá mẹ́ta àwọn ará mẹ́ta wọn ò lé lẹ́yìn kó lè lọ sí lọ sí òkú àìmọ́ òtún láti lọ sí òkú láti lọ sí arọ́pà wọlé ìtàkẹ́lẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí ilẹ̀ mẹ̀jìdàní dáadáa lára àwọn ìwàyà sí ìtàwọn àbá àgbáwà nígbà tó táìpù kan kúrìsì àrà nǹkan ọ̀pá díẹ̀ nínú àwọn ìyẹn àjáde dẹ́rù tí ń bà wọ́n àjáde bá bóyá bá bàmí àrẹ sọ̀rọ̀ káà àrà tó sàn yìí àpẹẹrẹ kọ́lọ̀ ń pàṣẹ ẹni ni wọ́n níbi ìbò ẹ̀dá àgbà àwọn ẹni rí àná bí wọ́n bá kulẹ̀ fún àti tààrà àwájú ọlọ́run iná wá sọ́mọ náà nìjọ́ wàá jẹ ẹ́yà nígbà àwọn ti tẹ́lẹ̀ rò nígbà kejì ẹ̀ náà làrá bá tó fún àwọn ọlọ́pàá ní ẹ̀nu náà ṣe irú ẹ̀sìn ní ìwà yá àtìkọ́ bàjẹ́ nípa àwọn rẹ̀ kódà yìí kí lọ́nà ìjọ kàkiri ìdìbàdé lọ́ba wú mọ́mọ́ rẹ̀ táwọn ará adé ti ń gé ìgbé ìpọ́mọ̀sẹ́ ọmọ ṣe ìgbéjò nígbà tó sára wà ní agbèrè tó lọ́sẹ̀ ó ti kírun rí táwọn èèyàn ń wò ní ti ń kírun tó dúró ẹ̀yẹ́ ti ń tọ̀ lórí ń bọ́ bọ́ bọ́ ń bọ̀ fúrukù ẹ̀yẹ́ tó wà lẹ́yìn tí ó tí ó ọ̀pọ̀ sẹ́yìn tó ń bò fún ìbàdàn. rọ́bì ọ̀gbọ́n sábà àdìmọ̀ àpọ̀. abúlé wa pa bọ̀ ó kí àpá ọ̀rọ̀ sọ̀rọ̀. ọwọ́ abẹ́rẹ́ ti bá wọn sọ̀rọ̀ wípé wọ́n pa òdòdó ni nítorí pé rọ̀ ẹ́yìn tó fi mọ̀ náà annas samaa futihat a'raftu fiha mo ibi ẹgbẹ́ wọn ti sánmà lẹ wá kó mi lọ gbèsè wá gbèsè mi ó ní owó kan ó wá tó sàrí àwọn yẹn ó la ọ̀sán sí la ọ̀sán sọ́ọ̀tì ọ̀dọ̀ ṣáró àwọn ọmọ bùsì ń bò wọ́n ń ta àkùtì ẹ̀wọ́ bẹ̀ gbàgbàgbàgbà mọ̀jálẹ̀kùn jẹ́lẹ̀ nígbà tẹ́yọ̀ kan bá lẹ́sẹ̀ ọkà ṣubú ni bóyá ṣubú lẹ̀ báyìí ó tún jà tó pa wòye lọ ẹ lè tó sáré sí i pé kó wọ́n kọ́kọ́ sáré bẹ̀ ládà ọ pẹ́sẹ̀ lè dídì dàbí. wọ́n gbélé yòó kó bẹ̀ láì tẹ̀sẹ̀ lè kíwọ̀n ṣe jáde láyé ẹ wá pé ta lẹ́nu tí wọ́n ń sá lọ sani àwọn tí wọ́n kò fi apá dé sẹ́mùtì wọ́n tàkà kò ṣubú náà náà mẹ́ta ẹ̀jẹ̀ ẹjọ́ sí àjọ ìmọ̀mẹ́sì gbẹ́mbẹ́ o abúlé zubẹ́rì tí wá ń jà sí tí wá ń jà sọ lọ́dún náà lọ kọ́ wá sí ọmọ tẹ̀síkiri yà. rọ́bì yà wọ́n wọ́n kálá ẹnu àgbọ̀. ojú ẹsẹ̀ tí wọ́n pa hajj ni wọ́n bẹ̀rù yẹ̀ o ní bẹ̀rù yẹ̀ ó ní wọn fi kọ́ ìlú ọ̀yẹ́ ẹgbẹ́ báyìí ẹ máa gbọ́dọ̀ mọ̀dínà ẹ lọ rèé kó báyìí báyìí báyìí mọ̀dínà wọ́n wá mú ara ìyókù ó ní kí wọ́n kàn nígbà tí nǹkan kan má gbèlè wù ọwọ́ lọ rèé mú òkú pètè hírọ̀ àmì hírọ̀ sí nọ́ọ̀rù àmì sí nọ́ọ̀rù mọ́tò tó ti rùn sí ẹ̀kí bàjẹ́ rọ̀ ó ní gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ èèmọ̀ táwọn wá ní wípé bó ti gbé òkú rírọ̀ sẹ́gbẹ̀rẹ̀ wàlẹ́ ìní sùkú òdodo ó ti gbogbo mẹ̀dínà ó ti gbogbo mẹ́ka. nígbà torí náà hàn jẹ káàkiri abilakunmu abinu umar wa jáde ìwọ̀n tó ká ẹ sì hàn yìí bàbá yìí ẹ àjáde ni ó jèrè wáyé nù ẹni ibi tí bá ń mú jẹ abilakunmu umar kàdá ọ̀pá yẹrọ nítorí tó gbàgbọ́ wàlláhi ìnà ọ̀gbàmù ọ̀gbàmù ẹni tí mo yẹn lẹ́sẹ̀ àpọ̀ tí mo bá ẹ̀kọ́ pàlàpọ̀ sáárá ọ̀sápọ̀ nígbà yá àjá àti wọ́lọ́ ó sọ pé kí àdàmà bàbá bọ́ọ̀lù ní ọgbà mẹ́lẹ̀ pẹ́ dúró kí ló dé tó wọ́n dé àwọn afẹ́kàlẹ̀ ẹ̀rọ bá ọ̀pọ̀lọpọ̀ náà wà kí o ní fẹ́lá lọ́ba tí ó túbà tí olóṣèlú jẹjọ ti ẹ̀ wá náà tó bá jẹ́ pé ẹ̀sẹ̀ sábẹ́tì yìí kán lè wà tẹ́lẹ́sẹ̀ tí òfin ní díyà ní ádámàkẹ́ ní òjò ọkọ̀ díyà ọlọ́run kọ́ wára rẹ̀ dá ó ní ọ̀rẹ́ kó gbọ́dọ̀ rẹ̀ fún ó tún fi sáńtì tẹ̀ náà àjẹ́ ní ẹ̀mọ́ àtẹ́kẹ́ ẹ̀mọ́ka kì í mọ́ àtẹ́kẹ́ kàbá àbúlábùrù tó ẹ̀yìn dáná ọ̀tẹ̀ apá nígbà tí nígbà tí ọwọ́ ní kí àti ọwọ́ tí ọba ti wá ọ̀rẹ́ sẹ́ńtì láàpọ̀ ẹlẹ́kẹ̀kẹ́ ẹlẹ́kẹ̀kẹ́ ọwọ́ ayé pàtẹ́lẹ́tẹ̀ ló pé bàtà ìlówó kòkò ọwọ́ bọ́ àbáyà lọ́dún lọ́yà lọ́dún náà lọ́rùn ti yá wa àti mọ́kù ọmọ hundred years. nínú ìsìlẹ̀ fẹ́rẹ̀ wọn àfa ọ̀rọ̀ mẹ́rin tí mẹ́ta ní ọ̀sán nípa pé ọjọ́ mẹ́rin náà ń jẹ́ lò lẹ́gbàá apákan ọjọ́ mẹ́wàá ni apákan ọjọ́ mẹ́wàá ṣùgbọ́n ìwà yà sọ́kẹ́ tẹ̀kù lẹ́kùn wípé déédéédéédé hundred days ló lè gbà náà. hundred O oṣù mẹ́ta tó lọ́wọ́ àbọ̀. àwọn àdán gbogbo ọ̀rọ̀ pé tọ́ra bá rẹ lórí irú ọ̀pá yẹ̀ jẹ́ fún ṣẹlẹ̀ kẹ́kọ̀ọ́ òkú gbé sánú yẹn èyí bàá mọ̀ lọ́jọ́ ìsìnká yẹ wà sí mú wàá wù báyìí pé wà lẹ́wọ̀ máa ní mo sì jẹ́ ìrè bàbá rẹ̀ náà jẹ́ ìrè jáde láyé làákìnnàwó làákìnnà àfàtà àléyìn ìdòlìyàwó wà áfàtà àléyìn ká àtúrọ̀tà kìlá ìlà ìwọ́ parí ẹ̀jẹ̀ ni kò bọ̀ ọ́ nítorí kíni nítorí gbogbo ìdẹ́rẹ̀ lẹ́yìn ìpàdé ẹ̀fà lónìí لستم بخير من الذين ضحكوا يوم ولد ومنهم رسول الله صلى الله عليه وسلم sọ̀rọ̀ ẹ̀ lóore náà ṣe ọgbọ́n ẹ̀ nígbà tí mo bí ọmọ ìdáyé lọ́rọ̀ tí mo bẹ́ máa sọ ẹ̀ ìjọ náà sẹ́yìn bá wọn lẹ́yìn lónìí ìjọ tó kú òun ni ìdúlẹ̀ ìṣẹ́ ilẹ̀ ṣéyìn bọ́ àwọn kọ̀pẹ́ ọwọ́ adé tuntun kúrò yẹn lọ́dọ̀ rẹ̀ ẹ̀ńtọ́ wa kọ́rí tó fún àmọ́ tí a jọ wà pàtàkì jọ jẹ́ olórí ogun ó ní àkókò sẹ́ǹtì yóò dà nígbà tá a ti kúta pẹ́ ní apá ìsílẹ̀ gàgàgàgà wọ́n tọ́jú àwọn kí sílẹ̀ ọ̀dà ẹ̀ tó ti nínú ọ̀dà àtọ̀tọ̀ ọ̀fẹ́ kọ̀ọ̀lẹ̀ ọba ní ọ̀fẹ́ pọ́pẹ́sẹ́ǹtì kí fẹ́ẹ́ wọn ọ̀pẹ̀lẹ́ kí ló tó o ti sọ mi ẹni rárá rárá yìí gbólóńgbò náà tó ẹni jẹ́ lọ́kàn lára kó lórí kó lọ́kọ́. ìran bí àjà ẹbí ìlú gbójú pàtàkì àpilẹ́tì ló ti bẹ́ẹ̀ rọ́bì yàgbọ́wò dáadáa àdàbò wà àbọ̀ ìyá wa ìṣe àti ìrọ̀sọ̀ ìjà tí wọ́n bá lò ó nífẹ̀ẹ́ nìkan láyé nínú àwọn ọkùnrin lẹ́yìn oṣù ọlọ́pàá bá ń kankan abẹ́kùn ìgbéyìí ìwà mú sàdúrà púpọ̀ yọ ìṣẹ̀lẹ̀ jẹ́ ẹ̀kọ́. رضي الله تعالى عنه أجمعين إذا كيلو وافا تبدأ أري حديث في سنة البخاري táwọn yẹn nígbà jáde àjáde ìyọba alex tó ní wọn máa ṣe sùúrù bóun làjáde ṣe wá wà ní ọ̀ṣẹ́ jáde sí ọdẹ ẹ̀fọn tó ti fún àjáde ni níjọ́ náà lọ́wọ́ ọ̀pọ̀ àwọn èèyàn kan ọjọ́ òru wọn ṣùgbọ́n ní ìdíje jáde ó ní lẹ́wùlà á ní àròkọ á ní mẹ́ta tí ìbá tí wọ́n kọ́ ti ni alákùnrin bá tí ìbá tí wọ́n kọ́ ti ọrụ ni ìbá pa ọ́ ni ọ̀wà ní abúlé rẹ̀ ọ̀là lójú ìjẹ́ gbogbo lagi pada ti ń padà ẹ̀kẹ́ rẹ̀ wọ́n mọ̀ lọ́kọ̀ gidi o èmi mo tu ọ́ lẹ̀ padà. bíyí ni lẹ́yìn wá sí sọ̀há ìmọ̀mù wa ṣáábí rọ̀ṣíbọ̀ mọ̀ rọ́pàtà wá sí a. àfa ìyá náà àfa aládé ìṣèlè ó ní má kàjá tù àtàwùjá àbùsàìbọ̀ láti boleh, jauh ní ayé èèbì nǹkan nínú pọ̀ kẹ̀kẹ́ sínú nǹkan wáyé ìtú ẹ̀ nígbà gbogbo olóyè tó wàlọ́ tùrìdú nani àtùn ìdàkùn mọ̀ ìmọ̀ làbíyà tẹ́ ẹ bá bá ti máa ka àwọn orin sínú ọ̀há nínú àwọn ọlọ́wọ́ nígbà sọ̀rọ̀ ta fún fóòdì di oṣù kan èyí sì máa kà sí ìrírí bíi ti ìkẹlẹ̀ lójú wà kọ̀dùnà sí ìtumìnà lè ẹni mi máa lọ zakarọ̀ wò ákàtún là fọ́rọ̀ bí àárín tí mo ti gbà pé núùmà tí ó bá padà lọ rèé wá lórí ẹnìkan ni gbogbo ayé ó sì máa pè láàbà àfọwọ́ ṣáájú náà Sa'id ibn Jubair ń bẹ náà tí wọ́n jáde ọ̀rọ̀ àpàpà ni kí ni nǹkó wa tẹ̀lé àfáwà àkọ́ ọjà àtàwọn ẹgbẹ́ òun àdọ́gba àpá gbogbo ìpátá ní ibi ọ̀rọ̀ jẹ́ tètè ìjọ mẹ́jọ òun wípé ogún wọn lọ́pàá wọ́pọ̀ pẹ̀lú àti ibùnà àti àti yóò tó pè kí n fipò àṣẹ̀dún náà lọ kí n tọ́wọ́ gbẹ̀yìn àlàbẹ̀rẹ̀ ìsìnkú láti wá bẹ́ẹ̀ pé ìjọba àjẹ́ àgbẹ̀ sọ̀rọ̀ ẹ̀ àgbẹ̀kan nípa ọ̀rọ̀ ìfẹ́ jẹ́rìí sí mi ọ̀rọ̀ kúkú bẹ́ẹ̀ Iṣẹ́ àbúrẹ́ fún ọ̀rọ̀ Aziz padà sí àjá Kí ni tó pẹ̀lú Mọ̀nàmáṣẹ́? Káàmù àwọn àrùn ẹ̀mí من